ajórúkọ bí ọdún bàbá mi nù. aráyé lọ́rùn lẹ́ẹ̀kan náà bàbá mi nù. ojú ọlọ́dẹ ó kàndòkàndò lọ́wọ́. nọ́mbà seventeen m ọlátúnjí street. kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. <laughs> no kò sí nǹkan kan ẹ má máa ń

ó mọ lálọ́ọ̀dù ó dẹ́hùn lálọ́ọ̀dù mọ̀. nígbà mo ṣe wá wojú yín náà ni ẹ má bínú ẹ kí ló ní tẹ ẹ gbọ́kọ̀ wá àti pé. ọkọ̀ dájú ẹ̀ ló dùkú bó ṣe dàgbà tó yìí wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọmọ kékeré tó lè bí lọ́mọ agbóòrè bíi kọ́nẹ̀ lọ́mọ. nǹkan ọ̀dọ́gba. mọ ojú ẹ tó dàbí ojú àgbálùmọ̀ àgbá àgbálùmọ̀. Ah. ẹ ti mú mi bẹ̀ ṣe ìmọ̀tìrí láyé mi ẹ ti fọ́ sí tẹ̀mí lẹ́nu ẹ wo wọn ti ń bẹ kódà kẹ ẹ ti kó tí ìfẹ́ ti kó wọn láyé òkè màmá kẹ ń wò jẹ ń wò mọ látàná èmi kẹ ń wò sùn. kọ́nà wà ní. wọ́n wà wọ́n wà ń lé wọn ò lọ́bi kankan. ọmọ mi ni kọ́nà bá ti dé bá ti pè kọ́nà. kọ́nà tí bá bẹ́ẹ̀ o ti kú o fẹ́ fún ẹ kiri tó bá ti gbà báyìí o máa kú òbí báyìí. kọ́nà wà ní ṣe wá ti ṣe ìṣiṣẹ́ gbà báyìí láyé mi ṣe ìṣiṣẹ́ gbà báyìí lọ́mọ tó yẹ pé wọn ò jẹ́ sùn mọ́júmọ́ kó bá yẹ kọjá ìdìde béèrà kọjá mú gbọ́dọ̀ dìde ọmọ òun náà lọ́sọ̀ lọ́ọ̀yà káká bíi gbá yìí ilé ah, olówó ìyọnu màá ní o kéèyàn wá bílẹ̀ kéèyàn gbìyànjú ọmọ bíi ẹ̀wá ẹ̀yin kọ́ ẹ̀yin kọ́ mà èyí kò máa ń sà yìí lóògùn ọbẹ̀ o lóògùn ọbẹ̀ o ah lóòrà ojú ọ̀pá ṣèyí jẹ́ ah ẹ wo ah ayé o ah ah ẹ wo máa níbi rẹ̀ méjì lọ ah bí ẹ bá ṣe rí pé eré mi ń bẹ lọ́rùn mi ọgbẹ́lọgbẹ́ àjẹ́ ara bó ṣe lẹ́pẹ̀ ní ìsìn tó bá gún mi náà ní ìsìn wọ́n pàjé òdì náà ní lérí iṣẹ́ laago kú sí èmi èmi tó gbé gbogbo ara mi kìkì ẹ̀ṣọ́ ni kò lè gún mi lọ́bẹ̀ gún báyìí ìyá bára mi nìkan ni tàbí kí n bára mi wé ah ọmọ yẹn kí n ronú n bá lọ bára mi nìkan tí o tó tó wọ ọ̀kadà tí o gbé ń padà jẹ́ tèmi ọ̀tá báyìí èmi lè wá máa rún mọ́ èmi ìgbà yẹn bí ìjàbí ti fọwọ́ àfojú rí kó tó wọn dára. Eneko. Thank you. mi ò lérò pé mo gbé vacancy síta then kí lè tó fi apply mo ní mo ní ìdòṣìṣẹ́ secondly you are a lady and you apply for the post of a driver. please sir allow me to work with your chamber. but mi ò ní mo wá driver that is my point. what do you have there. my credential. you're supposed to be a medical doctor by your profession ṣé ló ti bàjẹ́ dé level yẹn ni. I have my reason sir. And uh, what is your reason? kí n kọ hospital síbí báyìí kò lè handle yẹn. sir àti ṣiṣẹ́ pẹ̀lú as in ó mean a lot to me please yes sir. ẹ pẹ̀lẹ́ madam ẹ kú àtẹ̀mọ́ra ní ṣe òkú kọ́nẹ́ẹ̀ ní òkú àkúfà ọlọ́run adẹ́jẹ́ kí ọjọ́ jìnnà síra wọn. ẹ madam in the course of our findings a rí wípé fingerprint kọ́nẹ́ẹ̀ ló wà lára pistol tẹ̀sọ̀kún fi para wọn lóòótọ́. ṣe rí ọ́fíìsà kọ́lọ́run kó má mọ̀ wá ni ní àtijọ́ tí mo ti dé ilé ayé wọ́n máa ń sọ̀rọ̀ àṣàsí lójú mi o wọ́n máa ń sọ̀rọ̀ èpè wọ́n máa ń sọ̀rọ̀ àránsí wọ́n máa ń sọ̀rọ̀ ìdìmú so mo tẹ̀ máa imagine pé báwo gangan ló ṣe ń ṣẹlẹ̀ àfìgbà tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ mi àfi bí ìgbà tá a bá pè lẹ́fọ̀n náà ni bóyá ìdìdẹ̀ nínú èmi ò tiẹ̀ mọ̀ kéèyàn dẹ̀ jáde nulẹ̀ kó o dẹ̀ yọ̀bọ̀n kó o dẹ̀ ní I want to kill myself I want to kill myself. And like play like play. This man shot himself. Mi ò mọ̀ ẹ mọ̀ pé tó bá tó bá péyàn látojú sometimes in fact ìgbà tó yá ó dàbí ìgbà rẹ bóyá nǹkan kan àjọ̀nú kan tẹ̀lé lẹ́yìn tó ní ṣàparẹ́ ṣàparẹ́ ẹ̀yẹ́ dẹ̀ mọ̀ I will not know báwo mo ṣe máa rò pé kán mú ìbọn tó jẹ́ ordinary fake kán nà sí yàngàn lásán o ò duro. dúró ìyí tó mọ̀ pé kò sọ́ta ń bẹ̀ gan ò lè kọ́ sórí ara ẹ̀ ó dẹ̀ that it, it was going to kill him and he shot himself ẹ eh, eh, madam ìgbà tẹ́yìn notice pé wọ́n fẹ́ para wọn yẹn ẹ̀yin ò ṣe ti sáré pe àwọn ará àdúgbò pé kán kán gbà yín bóyá wọ́n lè wọlé kán du ìbọn yẹn mọ́ ọ lọ́wọ́. ará àdúgbò wo la fẹ́ pè ará àdúgbò n tó ṣe mí ní kàyéfì ó tún jọrọ tí ó bá kí n ṣẹ̀jẹ̀ ni ṣé máa dédé rò pé bẹ́ẹ̀ lèèyàn ṣe ń kú ni nígbà tí ó ṣe pé mo rírú ẹ̀ rí ẹwà àdúgbò tá à ń gbé wọlé wa ẹ ẹgbàá mi mélòó ni mo fẹ́ kéèmí nìkan nínú ilé yìí tára àtàfẹ́ wá bá mi dá sí i àbẹ́ẹ̀rí bíṣẹ́ tí yẹn ọ̀dọ̀ wá ṣe rí ni kò sí bí mo ṣe fẹ́ ṣe hospital ni mo pè. madam madam ẹ ká tún wò báyìí àbí ara ẹni tí ó fọ́ sí kọ́nẹ̀ wọn para wọn tó fi para wọn ni. ah nínú ilé lẹ́yìn àjọ̀nú tó ń tẹ̀lé tó ní kó yinra ẹ̀ pa mi ò rò pé èèyàn kankan sọ bẹ́ẹ̀. àfi bí ìgbà tí wọ́n pè é mọ́ tó máa sọ pé wọ́n pèèyàn lójú oorun àbí wọ́n pèèyàn ní kinní yẹn ọ̀jẹ̀jẹ̀ rí gbogbo ẹni èmi ò lẹ́kspírẹ́ǹsì ẹ̀ àbí ìgbà tó ń bá sọ̀rọ̀ tájọ̀nù náà wà pẹ̀lú ẹ̀ tó ń bá sọ̀rọ̀ ó dẹ̀ mú bọ̀ then i'm going to kill myself i'm going to kill myself he did he did. ọ̀rọ̀ dàbọ̀dà ẹ ṣe gan tí a bá tún ní ìbéèrè tá a fi pe ó lè ràn wá lọ́wọ́ tù yín àwọn ọmọ madam thank you very much. ẹ má bínú láyé sí. ṣé ohun tí mo fẹ́ fojú alẹ́ mi máa ṣe lélẹ́yìí ọlọ́run lọ́mọ má jẹ́ dààmú alẹ́ o lọ́mọ jẹ́ dààmú alẹ́ orí mi ti fẹ́ yí orí mi ti fẹ́ yí ọlọ́run ṣàánú fún mi o ń security guard ẹ wá. ẹ pẹ̀lẹ́ security guard. dúpẹ́ o. ẹ dẹ̀ kú àtẹ̀mọ́ra. àtẹ̀mọ́ra ni ó. ẹ jọ security guard mo ní ìdìrànlọ́wọ́ yín kan ni. ìrànlọ́wọ́ hmm. kì í ṣe ṣé ẹ lè sọ fún mi pàtó bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀. ẹ ẹ bí ọba mi ọba mi lẹ́jà fún ni nǹkan kan gbà pé iná ilé yìí ni ti ń dán torí bó ṣe dán ọ̀gànà pò pò mo ní à kò gbọdọ̀ jẹ́ iná ilé tó bá jẹ́ iná ilé yìí torí tó bá jẹ́ bẹ́ẹ̀ inú kí n ti gbọ́fẹ́ tàbí kí n ti kí n ti gbàfẹ́ rí èmi ọ̀kọ́ bí ara sí àmọ́ ń gbà tó yá kọ̀pẹ́ kò jìnnì rẹ́rẹ́ nu mo bá gbọ́ bò ó sí <laughs> àṣẹ lára mi ní só ti ń rùn ti mọ̀. <laughs> but baba ọ̀tọ̀ ni tẹ́ ẹ sọ fún mi. ohun tẹ́ ẹ sọ fún mi ni pé àdúgbò náà ti yìnbọn kì í ṣe inú ilé. ẹ ẹ jẹ mo fẹ́ rojọ́ láti bẹ̀rẹ̀ náà ni ni nbí ọ̀gá ti gbọ́rọ̀ ni mo ti sọ̀rọ̀ tiwọn nbí ẹ ti bọ̀rọ̀ ń wà ẹ̀ṣẹ̀ rojọ́ láti bẹ̀rẹ̀ ẹ n ti sọ ni pé bíbọn ni ṣe dán nǹkan bí ara sí torí àníbọn tó lè dán gbò gbò nílé wa ìbọn tó lè dán tako tako tí olóhùn tí ń rìn nìbọn ta ni torí ń gba kọ́nẹ̀ tí wọ́n wà ní lójú ayé nǹkan táwọn gbé lọ wọ́n máa mú sí wọ́n máa fi ṣàlàyé fún wa pé ńgbà táwọn wà ní ibi iṣẹ́ ológun ni àwọn máa fi ṣe security tí ó wà lára wọn máa ní iṣẹ́ ológun dá àti ẹjọ́ máa fọ̀rọ̀ a máa fọ̀rọ̀ ṣàwàdà láàrin ara wa àti olóògbé àmọ́ bí kinní ti dán wọ́n rò pé ará àdúgbò àti lára àdúgbò kọ́ àti náà lé ní kìnìún yá. okay security guard.

Inspector Akindele Brown, my handsome brother. <laughs> my good brother barrister Babatunde Brown. <laughs> Good to see you, my brother. I'm happy to see you ẹ̀gbọ́n mi a tètè ṣetán lọ́fíìsì lónìí ni mo wá ní kí n fi opportunity yẹn wá wojú ẹ̀gbọ́n mi. Thank you my brother I trust you that's very thoughtful of you. <laughs> pẹ̀lẹ́ sista hope you are good. My sister, please make yourself comfortable. o sọ fún mi ṣé òun nìyẹn ni àtàní your fiancé your fiancé ẹ̀gbọ́n wa secretive bàjẹ́ <laughs> sọ fún mi sọ fún mi. ẹ̀gbọ́n mi so nǹkan tẹ fẹ́ bèrè lọ́wọ́ mi ni ẹ tẹ fi wọ́ mi bọ́ta. kò tó nítorí. ẹ̀gbọ́n anyway báwo ni iṣẹ́. well iṣẹ́ wà ń bẹ̀ o àmọ́ má jẹ́ ìparọ́ fún ẹ iṣẹ́ wa yìí ó ń peléke sí lójoojúmọ́ eh can you imagine a retired military officer lọ́sọ̀kan òru kan kó ṣàdédé yin rẹ̀ ń bọ̀ kó dẹ̀ parẹ́ kó dẹ̀ kú the next thing ni pé kíjọba wa sọ fún wa pé ká investigation lórí mátà yẹn jọ torí ọlọ́run sọ fún mi kí la fẹ́ investigate. ẹ̀gbọ́n mi ṣé yẹn ló wáá túmọ̀ sí pé iṣẹ́ ń peléke sí it's your job you have to do it. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ wo chicken tó lọ yẹn tó bá dédé kú táwọn aráalé wa ń sọ wípé lágbájá ló pa lágbájá kọ́ ló pa ó wá gbé wá sọ́dọ̀ tèmi pé kí n wá defend ẹ ní court I will do it níwọ̀n ìgbà tó bá ti sanwó fún mi it's my job ẹ̀gbọ́n. ẹ kú lé o ẹ káàbọ̀ wá. Ah. kò dára pé mo rójú ìrì o. bẹ́ẹ̀ ni èmi àti barrister Babátúndé la wá sí ibà. oh bàbá ọkọ mi yóò wà round. bẹ́ẹ̀ ni. ṣé wọ́n ti ń lálejò báyìí. ẹ má ṣe yọnu màmú ti wà òkè. Ah, mi lè gbáyé mi lè gbáyé ẹ rí sùtà tí mi ṣá. oh àwọn àti wọn ni wọn jọ jáde síta. ẹ má wọrí mo ní láti ọba yín lórúkọ ẹ ẹ ẹ jọ kí ni nǹkan tẹ́ fẹ́ gangan ẹ sọ nǹkan tẹ́ fẹ́ gangan fún mi ni mo fẹ́ ṣe fún yín ẹ má ṣe yọnu màmú ti wà òkè. akọkọ mi o. come come come come my daughter come. ẹ kújẹ mẹ́ta ó kàn wòye pé kẹ́yìn pé wa ní surprise pieces. ẹ eh, á tètè ṣetán lọ́fíìsì lédìdí bó ah, wá ní eh. kí n lo opportunity yẹn láti fi yọjú sí i. à ah, ṣe gan-an that's nice eh, ah, bàbá ọkọ mi. mo dẹ̀ ń rí ọwọ́ ìtọ́jú yín lára ẹ̀gbọ́n mi. ìtọ́jú ọlọ́run ni ọlọ́run tọ́jú gbogbo wa Baby, Barry. Uh, eh, yes, I've taken care of that. But somebody is quick down me. I trust you. I trust. Hey, Baba Krabi. Ah, hey, where did you give me no faramo? Hey, Baba Krabi. That's what you're doing. Enjoy better. Sister, may I know your name, please? Oh, I'm Daramola. Yours? Ah, I'm Alam Kosi. Oh. Ah ṣe bọ́ ń you are free now maybe ìhádẹ́ lòún rí. o fẹ́ béèrè pé ṣé ìyàwó ni mo mú wálé no capital no she's just my secretary. Eh? Ladies and gentlemen, oúnjẹ yìí ti rẹ́dì. Ah, good. Everybody to the dining table. Go get ready. Eh, eh, eh, yeah, yeah, yeah. Come, come, come, come. Thank you. just like the last time tí mo promise pé tí a bá ní ìbéèrè kan àbí méjì láti bí tó lè ṣe àǹfààní fún wa ẹ tún rí mi. ẹ bọ̀ ẹ jẹ́ kí n fi táìmì sọ fún yín pé I am totally disappointed in you ma. Ah, ah. èmi disappointed in me how ṣebí mi mo ní tẹ bá ti níbèrè ẹ wá bá mi so how can you be disappointed in me. nígbà tí a wá bá yín ṣé bí ẹ claim pé peace to Cornell. Hmm. ni wọ́n fi para wọn. yes that was true. bó jẹ́ ṣe rí náà mo ṣe sọ yẹn ohun tó ṣẹlẹ̀ ni mo sọ mi ò mú àgbègbè wa ń gbọ́rọ̀ lọ́ba. okay let me just prove some things to you. ṣẹ́tìrì. kí ni. ó dáa èmi á ṣàlàyé madam bullet rèé no doubt about it. okay. but bullet tí ẹ̀ ń wò yìí. yes cartridge ló máa ń lò kì í ṣe pistol. okay. which means there is a lot of things you are hiding from me Tell ẹ sọ fún mi. Ah, kí ló máa ń ṣẹ̀yìn ọlọ́pàá mo lọ́kọ mi yọ̀bọ̀n ó fìbọn parẹ́ ẹ wá fi eléwọ̀n mi ẹ lọ́ta àbọ̀ ni ẹ kò ń ṣọ́ta àbọ̀ náà ló máa ń pààyàn tẹ́wọ̀n bá fìbọn parẹ́ ni ṣé bọ́ta àbọ̀ ni ìbọn tẹ́ ń sọ yìí ìjọ tó ti mú wọlé mi ò fojú mi wò lẹ́ẹ̀mejì rí ẹ ṣé báwo mo ṣe fẹ́ mọrú búlẹ́ẹ̀tì àbíkílẹ̀ ló wà bẹ́ẹ̀ mi ò lè mọ́ tí mi ò mọ̀ yàtọ̀ níbo lẹ́yìn ti rọ̀ yìí wá. obìnrin kejì adigunjọ kúrà bàbá mi nù. you want to act funny. ṣé n tó àṣọ yìí funny. bàbá mi nù. ọlọ́run tó dá yàtọ̀ rún bàbá mi nù. excuse me um, ọkùnrin gbogbo ẹ̀ bá dá bàbá mi nù. can I see your search warrant please. kò sí láyé òṣìkà bàbá mi nù. yes please. ọkùnrin gbogbo ẹ̀ bá dá bàbá mi nù ajórúkọ bí òǹdùn bàbá mi nù. aráyé lọ́rùn lẹ́ẹ̀kan náà bàbá mi nù. Um, officer search everywhere ojú ọlọ́run ṣé gbogbo mo bí mo ṣe ń bá yín sòtítọ́ rẹ ẹ tún káwọn èèyàn kan máa wá túlé ọlọ́wọ̀n mà ní jẹ́kẹ́ rírù tèmi ọ́fíìsì ah, ọlọ́run má jẹ́kẹ́ rogun àṣàṣe àtìpé ṣẹ́rí tó bá dé báyìí bẹ́ẹ̀ ṣe ga tó yìí bẹ́ẹ̀ lẹ ṣe máa kúrú tó kó má kàn déédéé báyàn lójijì ni ọlọ́run kó má mú wa ṣé. Ah, ọmọ líle ni ó ń gbà. ṣé wọ́n tún lọ sókè. ìwà ní bàbá sókè Officers, search everywhere, including the wardrobes, under the bed, ah. everywhere. Ah. ah. Madam, please, you allow us to do our job. Ẹ eh, mo mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ yìí. Thank you very much ṣé fẹ́ fọjú alẹ́ dún dàbí láàmú ni ọlọ́run má má jẹ́ ìṣòrí burúkú kí ló wá ṣẹlẹ̀ tó tó yìí nígbà tí mo ti sọ̀rọ̀ bó ṣe rí fún yín tẹ́tí wá ní kọ́ máa kí ni wọ́n wá. àpọ́n bá yẹyẹ rẹ ọjọ́ ọlọ́dẹ wúni ohun ojú ọlọ́dẹ ń hù. agbọ́nsẹ́ ìkàmùdúnsẹ́ ní ibẹ̀ ojú ọlọ́dẹ ń hù. ibi tó lè là bọ́mọkùnrin ojú ọjọ́ ń gbọ́ yìí o òye òye òyò jọjọ wọn kí la ó ti gbẹ̀ngí náà ó sọ fún mi o. ẹ̀yin àlejò ẹgbẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ ẹ̀yin iṣẹ́ ni. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín ni arábìnrin tí ó drive wọlé ń sìn báwo ló ṣe jẹ́nu léyìí. ẹ ra àwọn àlejò àlejò olójú ni nǹkan mọ̀rẹ́ wò bó ṣe wà òòṣà lẹ́rùn mọ́ni ni tẹ bá ń gbọ́ pé ọ̀kan ṣoṣo àràbà tí mi gbó kì í jí kìjì iná lójú iná lẹ́nu <laughs> òun ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣẹ́ni wọ́n ní bí iná bá kú ẹ ìfẹ́ rúbojú bọ́gẹ̀dẹ̀ bá kú ìfọmọ ẹ̀rọ pò báládì ọ̀bá sílé ọmọ tí ó jogún ẹ̀bù ni ṣẹ́ni gbogbo kódà ó lè jogún èmi náà <laughs> yóò jogún mi dáàdù léyìn ni ni. ṣé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nu léyìí ló jẹ́ kó máa wúrúwà tó ń wù ìṣẹ̀lẹ̀ ah ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ńlẹ̀ ni o ah ìṣẹ̀lẹ̀ ti ń bẹ lára tiẹ̀ tipẹ́tipẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bíi bóńjẹ́ òní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lájọ mo ti mọ̀ tí wọ́n ti gbà mí sí yàn yín bíi ti yóò ní ìní àti bí káńpé náà kókó ni wọ́n ti fọ́ ti rọ́ níwọ̀n ń ta bínrẹ́ à sẹ́rí bó ṣe wáyé lónìí ilé oró yóò sùn ní bìnẹ̀kù wọ́n fi pọ́npọ́ jìn tì wọ́n gbọ́dọ̀ gbóúnjẹ ká nígbèrí wọ́n gbóúnjẹ ká nígbàsẹ̀ ni tẹ́gbẹ́ tó bá nẹsẹ̀ báyìí lérí oúnjẹ tó bá ṣe rí báyìí lérí oúnjẹ ni <laughs> ẹ mọ́ ni ẹ dáàbò ni o. ẹ ṣe ẹ bá a ṣí gètè káwa máa lọ. ẹ ṣí gètè. ṣé <laughs> ah, bá fẹ́ rí yọ̀ọ̀nù ọ̀gá wa. àwọn àlejò wọn ọdún òsì àmọ́ ah. wọ́n ti fẹnu tẹ́ńbẹ́lú olúwa mi iná lójú iná lẹ́nu iná lóòlé iná lájà láàrọ̀ ọkọ mi o wọ́n ti tọ́ nígboro nìní léyìí ó gbóná máa pa oúnjẹ mi lára. Will you keep short? My friend Bolokowa, let me tell you one thing. If you don't tell me the truth, I can assure you, you won't leave this station. Kiloche, you better start talking. Talk about what? Truth about what? Kí ló tẹ̀yìn ọlọ́pàá ṣe máa ń So me only, lè me only hang up pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. For crying out loud, I am not eighteen. I am above eighteen, I am not a minor. I infringe on my right and I don't find this funny. All right. If that should be the case, um, kí ni o lè sọ fún mi ní pàtó why are you people like this. bàbá Miko, Erioko, Eribo. what does that suggest to you. God. Oh, I don't want to believe pé ẹ mọ̀ọ́mọ̀ rán mi létí to tó ṣẹlá sí Popsi mi. What are you trying to do? You're trying to... God. And can I leave here now? You will leave but not now. When? But where will I live? When? Upon bachelor. <sighs> Oh, oh, ẹ ṣe dọ́pọ̀ mọ́mí kí lẹ̀ ń ro kí ni ti pọ̀ jù kí ló dé dókítà ọlọ́run á jẹ́ máa rí yín bá nǹkan tí mò ń rò pọ̀ ọkàn mi ń ṣàárẹ̀ kódà mi ò wá òkè rárá bẹ́ẹ̀ ṣeré mi ìjọ́ wo lọkọ mi kú làwọn ọlọ́pàá bá tún dénú bá tún bẹ̀rẹ̀ sí ní dọmọ mi láàmú. kí ló ṣe. èmi ò mọ ìdààmú yẹn ti wá pọ̀jù tó jẹ́ pé ó ń affect mi fúnra mi tí n bá dijú báyìí mo mọ̀ pọ̀ ń bọ̀ láàárọ̀ ọjọ́ kejì bí wọ́n wá láàárọ̀ ọjọ́ kejì wọ́n lè ní pé wọ́n ní administration ọkàn tí mo fẹ́ fi sùn dà tí mo ṣe ronú ọkọ tó ṣe ìṣaláìsí. E bọ̀ mọ́mì kò tó bẹ́ẹ̀ yẹn náà kò tó bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ nǹkan tá a máa ṣe èmi ò bá mú wá bí ìmọ̀ràn wípé kẹ́ ẹ consult àwọn lọ́ọ̀yà tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn kán dá sí i. kò kúkú já náà èmi náà ti rò torí mo ti wò pé bí wàhálà yìí ṣe ń lọ yìí kọ́lọ́ má jẹ́ kó pa mí ni mo ti rò bóyá kí n consult wọn kí n bá wọn sọ̀rọ̀ wọ́n á lè máa jẹ́ páwọn náà máa wá ṣe agbẹjọ́rò yẹn kò ní jẹ́mi náà máa dààmú lójoojúmọ́. torí tí mo bá ti jù mi ò ní mú sùn mọ́. ẹjọ ẹ tè ṣe. ẹjọ ṣe bẹ́ẹ̀ ṣe ti mọ ilé yìí báwo lè ṣe wá máa bá mi ṣe é máa fún mi. Hmm, màá pẹ́ àwọn tó máa darí wọn sí. ṣe ti mọ àdúrà láti fi ra mi lókàn sáré kó yẹ má tó kú sórí mo sáré títí. ẹ má wọrí ló pọ̀ kó sì kó tó máa ṣe. ẹ kú gbogbo ìgbà mi. ká fọ́ máa fi sí àwọn àmì ṣáà màá tún kọ sí ìlú àṣírí láti gbọ́ ẹ ṣe kan máa. Madam, hmm. accept my sympathy for the death of your husband. Mo ń gbọ́ yín lọ. Lórí ọ̀rọ̀ ọmọ mi náà, ṣàdédé ni inspector kan wá láti police station àyégbàmí ní àdúgbò wa wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní wá ṣe investigations lóríṣiríṣi lórí ọ̀rọ̀ tọkọ mi tó ṣaláìsí nípa báwo ló ṣe parẹ́ ta ló pa nǹkan kan wọ́n á fọ̀rọ̀ wá mi lẹ́nu wò títí títí títí títí tí tó jẹ́ pé wọ́n á fẹ́ kú fún mi jáde ìgbà tó wá máa ṣe pabambarì náà bá tó sọ pé àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bọ̀ ọmọ mi náà lẹ́nu náà wá bẹ̀rẹ̀ sí ní question títí títí tí wọ́n fi mú sí custody wọn báyìí mo wá wò pé ìjọ́ òlọ́kọ̀ gan ṣìkù ẹ ti dààmú èmi ìyàwó títí lórí wípé bóyá bó o ṣe kú bí o ṣe kú at the end of the day ẹ tún kọ ọmọ mọ́lẹ̀ náà ẹ tún mọ ọmọ mi náà ẹ tún wá mu lọ sí custody yín so gbogbo wàhálà yẹn ti wá pọ̀ jù lọ́yà and the way it is is making me sick ìgbà tí mo lọ check bp mi lọ́dọ̀ eh, doctor tí mo lọ ṣe check up ni wọ́n sọ pé situation yẹn bad gan that i have to calm down kódà doctor mi gan ló wá advice mi ipe kí n wá rí yín kí n fi gbogbo ẹ̀ lé yín lọ́wọ́ mi mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ bá mi ṣe tọmọ mi á lè kúrò nínú ọ̀fìn ayé tí wọ́n fi sí. ààyè gbà mí police station. mo gbọ́ yín madam. so wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní question ọmọ mi bí eré bí eré ah, lọ́yà wọ́n mà ti mú ọmọ lọ. kí lẹ kúrúkọ ọ́fíìsà yẹn. Eh, ọ́fíìsà tó máa ń bá mi sọ̀rọ̀ actually wọ́n pé mẹ́ta o but tó máa ń question wa gangan yẹn wọ́n láwọn eh, ọ́fíìsà Akíndélé Akíndélé. Ah, ah, ẹ wo mo ti gbàgbé wàhálà ọ́fíìsà yẹn pọ̀ wọn kò tiẹ̀ jẹ́ kéèyàn lè rántí sọ ni mu ọgọ́ mọ́ bọ́n mo ṣáà mọ̀ pákíndélé ni first name wọn. Hmm, ọ̀rọ̀ yẹn yé mi madam ẹ má wàá jẹ́ kí situation killing gradually ẹ gbé situation sẹ́gbẹ̀ kan ẹ má wọrí gbogbo tí ń jẹ́ tọ́lọ́run ọlọ́run àfúnwáṣe. a bẹ̀rẹ̀ ṣe báyìí. ẹ jù ẹ jù. ẹ má wọrí ẹ jẹ́ ká fi gbogbo nǹkan ẹ lẹ́sọ̀ọ́ ọlọ́run. ẹ jù nítorí ọlọ́run ṣe rí ẹ ẹ mọ̀ pé mi ò gbọ́dọ̀ parọ́ fún yín the situation is killing me gradually. it shows. Uh, it's mm, killing me gradually. but nǹkan kan ni mo wá sọ fún yín um, ẹ má jẹ́ kí situation náà killing. ok mm, ẹ ṣe mo dúpẹ́. ẹ pọ̀ kan yín pọ̀ sọ́nà kan lágbára ọlọ́run ire ni gbogbo ẹ̀ máa já sí. àmín ọlọ́run á lè bá mi fún yín ṣe ẹjọ ẹ bá mi bá bẹ bá bá ṣe máa bá mi gé wọn lọ́wọ́ wọn má dààmú ọmọ mi ò lè lùzọ ọmọ kí wọn kí n tún máa dààmú lórí ọmọ. èmi máa ṣiṣẹ́ tèmi iṣẹ́ ẹ má wọrí. ẹ ṣeun dúpẹ́ thank you sir ṣé mo lè máa lọ. ẹ lè máa lọ mọ. torí mo tún máa dọ́ hospital báyìí. kò sí wàhálà ní ọjọ́ hospital. ṣe mo dúpẹ́ o. thank you sir. Thank you báwo ni Babátúndé ṣe wà pa ẹlẹkùnjọ mẹ́ta. báwo ni iṣẹ́ sà ẹkú iṣẹ́ náà ẹ̀gbọ́n client kan mà ló gbé case kan wá sọ́dọ̀ mi and your station is involved. kéèsì wo nìyẹn kí ni orúkọ ẹni yẹn àti wípé ẹ̀sùn wo ló ní station mi fi kàn wọ́n. one Mrs Thompson the wife of late Colonel Thompson. Babatunde case tó mọ̀ ń pẹ́ ni ah, sori case is about one retired military officer tíyàwó àti ọmọ ẹ̀ tó ń claim pé kọ́nẹ̀ yẹn ló fúnra rẹ̀ fi písọ̀ rẹ̀ tó fi parẹ́. Oh. but Babatunde the bitter truth is kì í ṣe ọta písọ̀ ni wọ́n yọ lára òkúta sọ̀rọ̀ pẹ́ ọta yẹn ọta cartridge ni. ẹ̀gbọ́n the case is on my table and I had been paid to defend it. Ṣé mo lè láǹfààní àti Balọ́ládé sọ̀rọ̀? Eh, yes, you are free today, at least as a lawyer, not even as my relative. Surely, Mrs. Thompson tá à ń sọ̀rọ̀ pé ó yẹ kó wà ní Yes, yeah. but because of our health, I ò gbé be, that she ní ká filẹ̀ ká fọwọ́ ẹ̀ ká fi wọ́ akpọnsa ikamudosiari ojú ọlọdẹ wú. àǹfààní kìíní who are you. my name is Babatunde Brown a human rights activist. ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe kí n kó ń bí báyìí please. It's okay. lójú ẹnu wàá kú ń bí báyìí bó kò ti ń jẹ tọ́lá. but lọ́lọ́dẹ kí ló dé tí ìwọ náà drive recklessly like that. ṣé o kí n What do you do for a living? I was a student. I was rusticated in my 200 level. Rusticated in 200 level? Why were you rusticated? Why? Can you keep quiet and don't ask me about it? Don't, don't, don't ask me about that. <laughs> Ah. bá mi ṣe kí n kó fi báyìí please I need to live here. Why were you rusticated? Ojú ọlọ́dẹ ó kàndòkàndò lówó agbọ́nsẹ́ ìkàmù dùnsíárì ojú ọlọ́dẹ ó ọ̀rẹ́ we've been here since morning orí ẹ̀ wà ń bẹ̀ eh, ẹ̀gbọ́n eh, ọ̀rẹ́ mi sọ pé ká meeting and we are here and bàtà dẹ̀ ti dé látàárọ̀ ẹ ti ń tọ́jú wa ẹ ti ń ṣe everything àti ń order fẹ́nẹ̀tẹ̀ tó bá wù wá ẹ ṣe gan really appreciate it. so bẹ́ẹ̀ ni ká mi tẹ̀gbọ́n inú mi ti ń dùn pé at least àwa tún ṣe gbó fàájì tán pé tí a bá tún lọ pé aliza aliza atọ́nà atọ́nà yín bá dé <laughs> ẹ ṣe gẹ̀ẹ́lú ẹ ṣe gẹ̀ẹ́lú. alaye farabalẹ̀ àwọn ọmọ ẹ wá sí bíbá ẹ who is ọmọlọ́ládé thompson. ọlọ́ládé. ọ̀rẹ́ mi sọ jí náà gé ọmọ bàbá olówó yẹn tó pupa tó wà ní dìpátímẹ́ǹtì yẹn náà ah, ah, kí ló ń ṣe. àsìn ọmọ tó máa ń ṣe pàpàpà yẹn tó máa ń gbé mọ́tò ẹni rẹ̀. Ah, <laughs> ó ti bá ẹ̀gbọ́n that girl is a very bad guy. Mm, yeah ibi tí mo lọ náà uh-huh. eh, yes mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́yàn tó jẹ́ pé ọmọ líle ni láti ẹ̀yìn wa reason yẹn tí mo fi fẹ́ much about her. ẹ̀gbọ́n um, tí n bá get point yín nísìn ẹ sọ pé much, fẹ́ mọ much nípa Lọ́ládé táìpẹ́ nípa ti much ni much pọ́npa ẹ o that girl is a secret court member kí mo tiẹ̀ sọ yìí not even ordinary secret court member secret court leader wọn ẹgbẹ́ òkùnkùn mẹ́rin and immediately tọwọ́ sọ authority báyìí tí wọ́n mú báyìí wọ́n ṣe kí ni wọ́n fàyà ẹ̀ wọ́n rusticate ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni yẹ́yẹ́yẹ́ but nǹkan tí mo kàn wò ni pé ah bí wọ́n sọ pé èyí fẹ́ fẹ́ rú èèyàn báyẹn but anyway anyway anyway on your own ọ̀yọ́ lẹ́wà anyway no problem. sí mo fẹ́ mọ̀ pa ẹ̀ náà ni at least èèyàn téèyàn fẹ́ fẹ́ ó ṣàdá kéèyàn máa ná ẹ̀. ọ̀rẹ́ ìjàgbọ́n ọdún àti appreciate gbogbo nǹkan tẹ́ ti ṣe fún wa ní àtàárọ̀ ẹ ṣé gan we very grateful and nǹkan tí máa ń rò nísìnyí pé bí ọtí ìṣe wà lẹ̀ yìí ṣé àtúnlé bóyá ká tún ọ́dà sí fún ìmí àbí kílẹ̀ ro. No problem, you can. Àti mọ́lẹ̀ tán náà kò. Bámán! Ilé kàsí mú ilé iná. O bọ́ ni, o bọ́ lọ́kẹ́lẹ́ sí i. Lọ́ládé, mo ti sa gbogbo ipá mi láti yọ ẹ́ kúrò nínú àhámọ́ tó wà ẹ́. But I need to know some facts. Kí ló mọ̀ nípa ikú dáadáa? What facts? gbogbo nǹkan tó yẹ kí anybody ni mo ti ṣàlàyé fáwọn ọlọ́pàá I don't know anything about the death of my father mi mọ kókó ń pa ẹ. Your dad was a military man. Yes. ó dẹ̀ ní nǹkan kan tó rampant láàrin wọn tó máa sọ wọ́n máa ní tó bá tiẹ̀ fẹ́ para wọn at all wọn kì í para wọn láyà. orí lọ ti máa para wọn obìnrin inú wọn nìkan ló máa ń para wọn láyà dáadé òde kì í ṣe obìnrin lọ́ládé ọ̀tá tí wọ́n yọ lára dáadé ọ̀tá cartridge ni pistol dẹ̀ ló wà lọ́wọ́ wọn. who pulled the trigger. I don't know. I know nothing about the death of my father. How convenient is it for me to kill my beloved father? Bàbá tó me. mi, mi ò mọ and I have told you guys times without number. Toby Tobiloba Phillips, Shoring Bell your cosmet ó sọ gbogbo nǹkan fún mi nípa ẹ̀ you were a courtist. And what gave you the audacity to creep into my profile barrister? I'm your attorney. Attorney, ṣé kọ́ táwọn ẹgbẹ́ ẹ ṣe nìyẹn? Ojú òkò síbi òun fọ̀rọ̀ wá mi lẹ́nu wò kí n máa parọ́ mọ́ra mi. Are you an attorney? You are not! Your mom is in the hospital dying. You are here lying. Who pulled the trigger? My mom. My mom. My mom. My mom. My mom. <laughs> My mom. it was not intentional. It was obìnrin tí adìbọjọ kúrà bàbá mi nù ọkùnkùnrin gbogbo ẹ̀ bàbá mi nù ọlọ́run tó dá yàtọ̀ ló bàbá mi nù ọkùnkùnrin gbogbo ẹ̀ bá bàbá mi nù. àbẹ̀wò question ni Are you with your senses? Yes, sir. Lọ́ládé. Yes, sir. Will you keep church? Yes, sir. Eh? Lọ́ládé láti àná tó ti lọ ó ṣe ń bọ̀ láàárọ̀ yìí sọmọ mi ni ẹ ṣá ẹ wá gbà mí sọmọ mi ni ah, ọlọ́run o ọlọ́run ọlọ́run wá gbà mí allah ò sì ń wò mí ràn sọmọ mi lè lè ṣá ah, by the way where is my car. allah sọmọ mi lè lè ṣá ìgbà tẹ́mi náà wà ń bọ̀ ni wọ́n fọwọ́n tí yẹn. keep quiet i said where is my car. ẹni mo ń sọ̀rọ̀ yẹn lọ ẹ̀jẹ̀ ń sọ mo á ní pé tí bá ti ń bọ̀ ń lé o ó bẹ́ẹ̀ tà kẹ́ fojú sunkún mọ́tò yẹn ju kẹ́ fojú sunkún mi lọ kí má lọ kú tí bá ti ń du àyè. dúró dúró dúró kí èmi fojú sunkún mọ́tò n tí ò yí ẹ̀ máa fi yí ẹ pé I am a military man mm-hmm. I am trained to kill and I can kill you and if I kill you kò sẹ́ni tó máa kó èrè mi èmi ni mo bí ẹ̀ máa dẹ̀ pa ẹ̀ in fact and I will kill you now I will kill you you are a bastard máa pa ẹ̀ dànù mi tí máa pa ẹ̀ dànù kò sẹ́ni tó máa bí mi bẹ́ẹ̀ mo sọ pé. ẹni máa pa mí. ó ń bọ̀. kí ló sọ lọ́ládé will you come back here lọ́ládé o gbọ́ tí mo sọ fún ẹ o. you know i'm a military man i can kill you i am trained to kill and if i kill you nobody can query me for that i will kill you bloody nonsense bastard ọmọ àlè burúkú o gbé odidi mọ́tò worth of ten million naira o gbé lọ sí pati ìwọ sọ fẹ́mi gbogbo o gbàgbé mọ́tò sọ̀hún ṣé òkúta ni mo fi rà ni ẹ òkúta ni mo fi rà ni. let me tell you tí n bá pẹ́ kò sẹ́ni tó máa mú mi sí èmi ni mo bí ẹ̀ èmi ni mo pẹ́ ọmọ àlè burúkú àkókò mọbi tí ìyá ẹ ti gbé wa àmọ́ ibi tó ti gbé ọmọ àlè wa ní fún mi dákun ọkọ mi má ṣe báyìí nítorí ọlọ́run. kí n má ṣe kíni mo ní kí n má ṣe kíni. nígbà tó yọ̀bọ̀n ni hm? nígbà tó yọ̀bọ̀n. ṣé mo yọ̀bọ̀n mo fẹ́ pa nìyẹn. o ò lè pa jẹ́ kí n pa. ṣáàní mi ti bò mí tí ah. o ti bímọ síta mi. ṣé ọ̀kan ni mo bí tó ń kan wọlé yẹn ọ̀kan ló fẹ́ ṣe fún mi. irú ọkọ yìí bí ọkọ mi jọ nítorí ọlọ́run ṣé ni kó calm down jẹ́ kí n lọ bá sọ̀rọ̀ nítorí ọlọ́run ó ti fẹ́ pè mí náà lẹ́mìí kódà bóyá wọ́n ṣìgbé fẹ́mi gan ní wọ́ọ̀dù. Ah, oh, oh, bẹ́ẹ̀ ni oh, wọ́n ṣìgbé àṣìgbé ọmọ wọ́ọ̀dù ni wọ́n ṣìgbé fún ẹni wọ́n ṣìgbé ọmọ àlè ni ọmọ àlè ni mo mo gba ọmọ àlè ni kò jọ mí kò jọba bẹ́ẹ̀ pẹ̀lú wa torí mi ò bá ọ̀rọ̀ burúkú lọ́wọ́ ẹ rí o dẹ̀ bá kọ́kọ́ lọ́wọ́ mi rí ọmọ àlè ló lè jẹ bóyá wọ́n sì gbé fún mi. mi ì lè fọ́ kí mọ́tò mi o kó lọ gbé mọ́tò mi wá fún mi ibi tó wà ní mọ́tò ten million kó lọ gbé wá fún mi ní ṣé mi ọ̀rá tiẹ̀ fún ṣé mi ọ̀rá tiẹ̀ fún ni ṣé mi ọ̀rá tiẹ̀ fún ẹ. òjì bá wà dára dẹ́ lọ sókè irú rongbòrò ìyá ìyá tó bímọ òkú o wọ́n I will tell you máa sọ fún ẹgbẹ́ mi ní bàbá ẹnu lẹ́yìn máa sọ fún ẹgbẹ́ mi ní bàbá ẹnu lẹ́yìn. ìwọ àti yẹ inú ilé máa gbóná fún yín ni bastard. kí la ó ti gbé jìnnà ó sọ fún mi o ọjọ́gbọ́n. Walls goes around, Rashuli comes around. I'm only letting you bow. ọmọ run, náà ránṣẹ́ dé tòrótòró. obìnrin kìtì ajípọ̀jọ́ kúrà bàbá mi nù. Okunkunrin gbogbo ẹ̀ bàbá mi nù. Lọ́lájẹ́! Ọlọ́run tó dá yàtọ̀ ló bàbá mi nù. Lọ́lájẹ́! Okun wo gbogbo ẹ̀ bàtà bàbá mi nù. Kò sí láyé òṣìkà bàbá mi nù. Lọ́lájẹ́! Ọkùnrin gbogbo ẹ̀ pátá ah! ó bàbá mi nù. Adórúkọ ah! bí òdùn bàbá mi nù nígbà tó máa ń kú. ara yẹn lọ lọ́lájẹ́ bàbá mi nù. lọ́lájẹ́ ah! ah! ojú ọlọ́dẹ ń ah! kàndùkàndù ló ń. ọmọ yìí ni bàbá ẹ. àpọ́nsẹ́ ìkàmú dùn sí ẹ́ẹ́rì ojú ọlọ́dẹ wù ẹ̀yìn ọ̀rọ̀ ni ká máa rò ọkùnrin yìí ò ní. ọmọ líle ni ó ń fẹ́. lọ́ládé lọ́ládé o. ìwà ni màmá sògì bá àti làwa dọ́gbọ́n àti gbélé ayé ìrọ̀rùn ní ìdọ́gbọ́n. màdá ọlọ́run màmá bá ṣe lọ ilé ọlá ilé ọlá òun kún fún ìyọnu. Èmi ti bàjẹ́ mọ̀ mí èèmọ̀ mi láṣẹ mi lè mú mọ̀ padà dì mí mo ṣe mú ìbọn yẹn èmi kò ní kí n ṣàkàrà owó ni. Ah. Ó ṣe é ṣe kó ṣèṣì àbí dájúdájú ọmọ àlè ni ẹ lẹ́yìn bá wù ẹ́ dáadáa èèyàn á mọ̀ pé mi kọ́ ni mo bí ẹ àṣìgbé ọmọ nínú wọ́ọ̀dù ni ẹ bó ṣe wà yìí ọmọ lásán ìkejì ajá àkúkú bí rádaràdà kó o kúkú kú kékeré ó sàn torí mi ò mọ ibi tó fẹ́ ṣègbésí ayé ẹ̀ sí báyìí o pé bàbá ẹ yọ̀bọ̀ sí ẹ so nítorí pé bàbá ẹ yọ̀bọ̀n bàbá ẹ ṣe yọ̀bọ̀n ni bàbá ẹ ṣe ìṣakara tínúbà bí ni ṣé o mọ̀ wá bàbá ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni so nítorí pé bàbá ẹ yọ̀bọ̀n ìwọ náà sáré yọ̀bọ̀n o dẹ̀ pa bàbá ẹ dànù. òòjọ́ mi òòjọ́ mi òòtún jọ bàbá ẹ dájúdájú wọ́n ṣí ẹ̀gbẹ́ fún mi nínú wọ́ọ̀dù ni mi mo mọ̀ pa owó ẹjọ́ ẹ̀bù mi láṣìírí ẹ̀bù ah, <laughs> pẹ́ni tó bá pa yẹn dandan ni kò pa á ètò ẹ má jẹ kú báyìí ẹ ṣàánú mi mi mọ mọ. kémi bú ẹ láṣìírí ó jáde lẹ́nu ẹ pé kí n bú ẹ láṣìírí. Ah, ó máa le díẹ̀ o torí àwọn ọlọ́pàá máa débí ah! wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ìfimú filẹ̀ wọ́n máa wá gbogbo ohun tí ò sọnù káàkiri wọ́n dẹ̀ máa mọ̀ tó bá pẹ́ tó bá yá kémi bú ẹ láṣìírí èmi tí mo pọ̀n ẹ́ tó jábọ́ èmi tí mo gbé ẹ sẹ́yìn tó túrò ẹ̀ dànù ìwọ ní kémi pọ́n ẹ̀ sẹ́yìn kémi bú ẹ̀ láṣìírí nígbà tó pa ọkọ ti tèmi. má jẹ́ ló pa fún mi ẹjọ́ ìṣàánú mi ẹ má ló pa fún mi ẹjọ́ ìṣàánú mi. o ti dáràn and I want you to know from today wípé ọmọ àlè ni ẹ. Ah! <laughs> mọ̀mí ẹ fi mí lẹ́lọ àwọn mọ̀mí mọ̀mí ẹ lọ́pọ̀lọpọ̀ mọ̀mí ẹ jọ. ẹ ṣàánú mi ẹ jẹ́ kí n wà báyìí kí n máa ṣàṣàlàyé ara mi. ẹ̀yin barat ni ibẹ̀ ṣe kúnlẹ̀ síwájú. bí mo ṣe lè ṣe náà rèé. ó yá ẹ jọ̀ọ́ ẹ jókòó. ẹ má jẹ́ ń jókòó jàre mọ́ owó tẹ́mi lọ́rùn báyìí tẹ́mi lọ́rùn báyìí ẹ ṣàánú mi ó tẹ́mi lọ́rùn báyìí I don't want to sit down. tẹ́ ẹ bá jókòó àní lè sọ̀rọ̀ ah. kò ń ṣèkúnlẹ̀ ló máa yọ ọmọ yín kúrò níbi tó wà ẹ jókòó. ìgbà Though for the incident of Kone, a lè pín yẹn ní self-defense act àṣìṣe kan tẹ́yìn náà wá ṣe ni pé ẹ tètè sòótọ́ ní ọ̀rọ̀ yìí fún mi ká lè tètè sòótọ́ fún mi ọ̀rọ̀ yìí má le tó bó ṣe wáyé a lè mọ̀ láti jẹ́ kí George kó rí dúdú ní funfun màá mọ bí mo ṣe máa jẹ́ kó rí funfun ní dúdú màá lè mọ ibi tí mo fẹ́ fì sí bí mo ṣe fẹ́ fì sọ́tún sósì màá lè mọ ẹ̀yin àgbà náà lẹ sọ wípé ọmọ tá a bá tọ́ òun ló máa gbélé tá a bá kọ́ tá a ẹ ti bà Lọ́ládé jẹ́ jù. ṣe rí lọ́yà gbogbo ohun tẹ́ ẹ sọ pátápátá náà ló yé mi àmọ́ abiyamọ wo ló fẹ́ ṣe kí n déédéé péyàn jókòó kí n lọ́mọ bíbí inú mi àbí bíbí inú èmi àti dáàdì ẹ̀ òun ló yọ̀bọ̀n ló pa bàbá ẹ̀ kò ṣeé sọ lọ́yà kò dùn láti sọ ṣẹ́wárí tí bíbàjẹ́ tẹ́ ẹni gbogbo àjẹ́ yẹn mo kẹ́ ni òun nìkan ló wà lọ́wọ́ wa mo tọ́jú ẹ̀ ni mélòó ló wà lọ́wọ́ mi. ó yé mi síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ ká wà positive ọlọ́run á fún wa ṣe. Hmm, hmm, mi ò mọ̀ gbogbo bẹ bá ṣe máa bá mi ṣe tí ò ní lọ ṣẹ̀wọ̀n ìdí ni wípé tó bá lọ ṣèṣì ṣẹ̀wọ̀n yẹn ẹ mọ̀ pé tèmi bá padà sílé kò ní sínú wípé bóyá mo fẹ́ jẹun mọ́ tàbí bóyá mo fẹ́ sùn oorun fẹ́ wá ó já sí kú fún mi nìyẹn. ẹ jẹ́ ká wà positive but tó bá jẹ́ pé ó tiẹ̀ wá padà ṣe ẹ̀wọ̀n náà orientation ni a fi change ni. ogun tẹ bá lè ṣe tó bá yẹ pé ẹ lè fi mí replace ọmọ yẹn ẹ lè fi ẹ fi mí replace ẹ kí n máa lọ báyìí. ẹ máa lọ ẹ máa wọlé. bẹ́ẹ̀ bá ṣe lè ṣe ẹ̀ṣà nítorí ọlọ́run ẹ ní mo sáré ọmọ ọjọ́ alẹ́ yín ò ní ṣókùnkùn bíi tèmi ọlọ́run ò ní dá yín láàmú kò ní fọmọ dá yín láàmú ẹ ní rúgùn ẹ̀ fún ẹ ní rí tèdí ẹ jọ. kò ní níṣẹ́ ìṣí nínú ẹ̀ṣẹ̀ mi nítorí níwájú rẹ ni mo jẹ́wọ́ gbogbo ìrékọjá mi olúwa lágbára ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ níwájú mi pẹ̀lú olúwa fọ̀ mí kémi kí ó lè mọ́ olúwa fọ̀ mí kémi kí ó lè fún ojú ẹ̀gbọ́n lọ mú ayọ̀ àtìgbàlà rẹ padà tọ̀mí wá kí àwọn egungun tí ìwọ ti run kí ó lè máa yọ̀ olúwa lágbára mú ayọ̀ ọmọ tọ̀mí wá mú ayọ̀ ọmọ mi padà wá sínú ilé yìí ọlọ́run mímọ́ bá mi mú un padà wá èyí ni ọjọ́ keje ọlọ́run elédùnmarè tí mo ti gbé àwẹ̀ àti àdúrà yìí sílẹ̀ ọlọ́run elédùnmarè má jẹ́ kó ọmọ mi kú sí gbèkú má jẹ́ kó kú sí gbèkú ọlọ́run olúwa lágbára jẹ́ kó rí ọ̀fẹ́ kó tó fọmọdé yìí mo ní kó o bá mi pe ọmọ yìí jáde ọlọ́run alágbára ìwọ náà lónìí tá a bá ti fi sí ọ lọ́wọ́ kì í fọ́ o àgùntàn bá ti gbé eléyìí lọ́wọ́ ẹ̀ní kì í fàyà ọlọ́run alágbára àánú r àánú rẹ ni mo tọrọ àánú rẹ ni mo tọrọ àánú rẹ olúwa alágbára kábíyèsí ọba ìyanu tí samuel rí nínú ìwo kìnìún lọ́jọ́ kìnní àná àánú ńlá bẹ́ẹ̀ olódùmarè ni olúwa alágbára kábíyèsí ọba ìyanu òun ni mo béèrè lọ́wọ́ wọ ọlọ́run ṣe fún mi ọlọ́run jẹ́ kó mọ̀ mí ó jáde ní àmọ́ ọlọ́run jẹ́ kó jáde ní àmọ́ ìwọ ọlọ́run alágbára gbogbo àwọn wòlíì ìgbàanì ni wọ́n ń gba àdúrà sí ẹ pẹ̀lú àwẹ̀ ni wọ́n ń ké tọ́tán ọlọ́run ò dẹ̀ gbàdúrà wọn nígbà tí èlíjà ní kójò má rọ̀ bàbá òjò rọ̀ nígbà tí èlíjà ní kí òjò rọ̀ olúwa òjò dẹ̀ rọ̀ nípasẹ̀ àti agbára rẹ ọlọ́run elédùnmarè má jẹ́ kójú ó tì mí má jẹ́ ń jìyà alẹ́ má jẹ́ ń jìyà alẹ́ ọlọ́run elédùnmarè má jẹ́ sunkún alẹ́ jẹ́ ń jẹun ọmọ ọlọ́run elédùnmarè ṣàánú fún mi elédùnmarè obìnrin ìgbàanì náà jésù kristi tí ó fi ọwọ́ tọ́ téńté aṣọ rẹ olúwa alágbára téńté aṣọ rẹ lọ́màdó fọwọ́ kàn ó sì ráàánú gbà olúwa gbogbo aṣọ rẹ ni mo dì mọ́ olúwa gbogbo aṣọ rẹ ni mo dì mọ́ gbogbo aṣọ rẹ ni mo dì mú olúwa alágbára jẹ́ kọ́ ọmọ ó jáde jẹ́ kọ́ ọmọ mi ó jáde jẹ́ kọ́ ọmọ mi ó jáde jẹ́ kọ́ ọmọ mi rànú gbà jẹ́ kọ́ ọmọ mi rànú gbà jẹ́ kó rí ọ̀fẹ́ rẹ kó tó jẹ́ kó rí ọ̀fẹ́ rẹ kó tó olúwa mi ò ní dákẹ́ olúwa mi ò ní sinmi ọrùn rẹ ni mo wà olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí olúwa yọ mí nínú ọ̀fìn bá mi yọ ọmọ mi jáde bá mi yọ ọmọ mi jáde olúwa bá mi ṣàánú fún olúwa jẹ́ kó rànú gbà jẹ́ kọ́ ọmọ yìí kó jáde lọ́dọ̀ àwọn ọlọ́pàá tó wáyé Ah, mo ti mọ̀. pàdé ẹ̀. tí màá ti bá yín lélẹ̀. lóde tó pẹ́. tí mo pẹ́ báwo. sáyé pè mí gbà tẹ́ ọ. ọmọ ìdá ọmọ lérè. Ah. ọmọ lérè. ìlà ah, ọmọ tó dùn. orí ẹwà mi ṣe ọmọ tó ṣàpá. wo wo wo má jẹ́ kó pẹ́ lọ fún mi ní ìgbà tí mo máa mú. ṣé gísìnì náà ló wà lásìkò àwọn tí ń fi ọkọ. ẹ na ó ti yí ẹ ti yí ẹ mo lọ wá ń lọ báyìí. tí a ah, mọ̀ra wọn káàkiri ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àṣìṣúà orí ẹ̀ wá mi. gbogbo àti kìíní sá. ta ló gbọ́rọ̀ bọ̀ yín lẹ́nu ta ló ń pè yín sọ̀rọ̀ àṣẹ ẹ̀kan wo pé ẹni bọ̀dì lẹ́kan lè máa sọ̀rọ̀ sí i ẹ wá o mi ò sọ ọmọ tẹ́lẹ̀ máa sọ̀rọ̀ sí o owó skul mo wá síbà kí ló ń sọ. ọmọ ogun sí ẹ lásán ọmọ ta burúkú ọta lẹ́nu. ọmọ ìṣá ọta burúkú ẹ kò tó kọ. ẹ kú dédé àsìkò yìí o ìròyìn lérèfé ló ń dé sí etí gbọ̀nyín láti iléeṣẹ́ móhùnmáwòrán Kórèdé Black ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà iléeṣẹ́ JMC wọ́n ti gbé ètò kan kalẹ̀ láti figagbága pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn tó kù ìjọba àpapọ̀ wọ́n gbé òbítíbitì owó fún àwọn ilé ìwòsàn láti fi tọ́jú àwọn aláìsàn tó wà nílé ìwòsàn wọn ìjọba àpapọ̀ ti dá àwọn ẹlẹ́wọ̀n mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ sílẹ̀ láti ṣíjú àánú wò wọ́n ẹ gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ iléeṣẹ́ JMC wọ́n ti ṣe ètò kan láti figagbága pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn tó kù ẹni tó morin kọ tọ́mọ̀ lùlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìjọba àpapọ̀ ti gbé òbítíbitì owó fún àwọn ilé ìwòsàn láti fi ra àwọn nǹkan tí wọ́n bá fẹ́ láti fi tọ́jú àwọn aláìsàn. ìjọba àpapọ̀ ti dá àwọn ẹlẹ́wọ̀n mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ sílẹ̀ láti síjú àánú wò wọ́n kí wọ́n máa lọlé wọn ní ayọ̀ àti àlàáfíà. orúkọ àwọn ẹlẹ́wọ̀n náà ni ọ̀gbẹ́ni Lukman Abiola ọ̀gbẹ́ni Emmanuel Sunday pẹ̀lú arábìnrin lọ́ládé thompson tí a gbọ́ wípé ó ṣekú pa bàbá rẹ̀ sẹ́yìn ìròyìn lérèfé náà kò ní jù báyìí lọ múdàsírù rahman ọláwálé ló mú ìròyìn náà wá sí etígbọ̀ yín ẹ kú kalẹ̀. in fact bẹ́ẹ̀ yóò ràánú gbà gan o ó ràánú gbà gidi gan. in fact ó ràánú gbà gidigidi gan. ṣé ẹ mọ̀ pé ajá tó lọ sílé ẹkùn tó bọ̀ tó bá dé ká kí kú ewu ni. bẹ́ẹ̀ ni kò sí tó wọ́pọ̀ nínú ẹni tó ti máa dájú ẹ̀wọ̀n fún tí ò ní tí ń lò tó oṣù mẹ́fà tíjọba tuntun ti máa dá sílẹ̀. ẹ ti ẹ̀ tọ́ kí ni pàtó ń lò ó kí ni pàtó ń lò ó òun ló ṣekú pa bàbá rẹ̀ pẹ̀lẹ́rù tó dájú eléyìí rẹ̀ ló bá ṣe o. olùlọ́jọ́ ó jẹ́ bá dúpẹ́ ọba dúpẹ́ wọn ìlú àṣàyè. ẹ̀dá àkáyé ẹ̀dá àkáyé ọ̀. Barrister. mo nígbàgbọ́ pé by now wà á ti rí pé kò sí èrè kankan nínú ìwà ìpátá mo fẹ́ kó jẹ́ change person pé gbogbo àfọwọ́lá kò sí rí ń bẹ́ẹ̀ honestly kò sí rí ń bẹ́ẹ̀. mi ò ní lè wọlé tó bá délé bá mi kì í mọ́ mi meanwhile eh, you nínú àwọn mom ọkọ me when she ṣe the lọ́la. okay. if you're free we can go together. alright èmi um, náà going to ìdúpẹ́ thank you for everything thank you for standing by me and <laughs> èmi gan ti lẹ́nu ni in a hard way. that's fine. Yeah. Um, for Labi rò pé mo anything tó wà pressing maybe we could go together. ẹ ṣé. alájọyọ̀ <laughs> wo èní ẹ ṣeun ẹ kú dìde ayúwe la máa fi gbáre eh, mo rí lédi kan bẹ̀ yẹn ta ló ní lucky girl yẹn. ẹlẹ́wọ̀n. ẹlẹ́wọ̀n báwo mo rò pé fiancé ọ̀gá ẹ ni ẹ má bínú as in client ọ̀gá mi ni so torí pọ́ṣẹ̀ tẹ̀wọ̀n dé wọ́n ṣe ní pé bí akílẹ̀ máa wà bọ́ọ̀rẹ̀ sí so kó wá síbí báyìí. ẹ̀wọ̀n kí rọmọ yẹn lọ ṣe lẹ́wọ̀n kí ló fi síbẹ̀ kí ló gbàgbé bẹ́ẹ̀ tọ́ lọ mú. kò sẹ́ni tí ò lè fọ́ sí e, irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ah, ìyẹn ọ̀gẹ́ ti tó kó máa rí i. mọ́mí ọlá mi pọ̀ sí i ẹni tí wọ́n ń gbéyàwó bọ̀ wá bá kò kí garun ẹ má wọrí tó bá ti tó time ẹ má mú. ókè ó dá o mo ṣàǹkó jújù lọ fún ọ mo ṣàǹkó jújù lọ fún ọ. ẹ̀gbọ́n mi ìgbà mi máa ń wà táyè bá wà tani rọrọ sọ. Hmm, ìgbà míì kẹlẹrẹ ọ̀rá wà àyè ti wà. Ah, thank you very much you understand. yes sir. but my observation now ni pé ayé àpọ́n tó ń gbé yìí when are you putting an end to it. ẹ̀gbọ́n mi ṣe rí gbogbo nǹkan nílé ayé pátápátá ló ní àsìkò àsìkò àpọ́n wà àsìkò tá a kúrò lápọ̀n wá èmi ò tí ì dásìkò tí máa kúrò lápọ̀n ni mm. nítorí wípé mi ò tí ì rẹ̀ tó wù mí nínú ọkàn mi. Ah, Babatunde. I'm only taking my time. ah no o oh, ní take care for a very long period of time. see àwọn èèyàn tó wà around there. ara wọn náà wà ti mú kan it's not about going to Facebook or the social world and Instagram you pick a girl of your choice no àwọn tó bá súnmọ́ ẹ àárín wọn náà wá ti wò ó tó wù ẹ tí wàá dẹ́ fẹ́ á gbà á very sure. ẹ̀gbọ́n nǹkan tí ẹ̀ ń sọ ní kúkúrú ni wípé ẹ fẹ́ kémi náà di responsible. Eh, eh, exactly that is it. irè ṣì ni bíbá yìí. irresponsible man ṣì ni bí ẹ bá wọrí èmi náà responsible sí i will be a responsible young man. <laughs> like that ǹjẹ́ ǹjẹ́ wàá fún point kan. yes sir. dáàdi tiẹ̀ tó jẹ́ uncle tèmi èmi àti wọn nìkan ni tí wọn bá pinnu pé kí wọn fẹ́ yàwó kan bí ìwọ ta ló máa ṣe kejì mi lẹ́yìn. I understand. gbogbo a máa dàgbà á dògbò tágbà rí. yes because death is It's inevitable. inevitable exactly that's what I'm saying. so ta ló máa kú pẹ̀lú ẹ. ẹ má wọrí ẹ mọ máa ṣe nǹkan nípa ẹ láìpẹ́. thank you you understand me very well thank you fẹ́fẹ́ òdodo bàbá ẹ ká ẹ ká sọ bàbá. ó ṣe mí gúlegúle báyìí. bàbá dá fún yín ẹ dákun ìrànlọ́wọ́ kankan mo bá sọ́dọ̀ yín. ìrànlọ́wọ́. bẹ́ẹ̀ ni bàbá. irú ìrànlọ́wọ́ wo. yóò dá fún yín o ẹ ní sórí burúkú bàbá ẹ dákun aṣọ ẹ̀tù ni mo bá sọ́dọ̀ yín. aṣọ ẹ̀tù kódà bó ṣe wù kó mọ kó bá jẹ kékeré báyìí yìnyín mi máa ń dẹ́dàkùn tó lọ lẹ ṣàánú mi ẹ dákun kí ìwọ fẹ́ faṣọ ẹ tù sí. Ah, ah, bàbá yóò dáa fún yín ìwòsàn ọkàn ni ah! ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ torí olú ẹ dákun. ọláìsàn ọkàn. bẹ́ẹ̀ ni bàbá. ẹ kò sì dáa kí májèṣe ó kó lójú àgbà ẹ á sì wálé páyé dayé ìbò àwa máa fojú egbò tẹlẹ mi gbogbo aṣọ ẹtù tèmi ní pátápátá bíi kí n pé wọn ò fi ṣe lèdí fọmọ ah. ètí wọn ràn fìlà fọmọ ètí ń pè wọn dálẹ gbé kásọ ọmọ bá parun náà ni. Ah, bàbá ẹ dàpọ̀ tí ò bá jùmọ̀ ń bẹ báyìí lọ mi ò máìndì. o wọn bá tó kù ìnìmìíràn fìlà tèmi náà ń lò òkè. Ah, ẹ ṣàánú mi tọrọ lóyún. wọn wá sì lè gbọ́ pé irú èyí ń ṣe ọká pé mọ̀jèṣì ó kú lójú àgbàlagbà tọkàntọkàn mi ní ìyọ̀ǹda ẹ̀fọn. ẹ ní sọrí burúkú ẹ ní rúkú ọmọ. aṣọ ẹ yóò sì bọ́ láàmú. àṣẹ. yóò wù ọ́ sí. àṣẹ. gbogbo tí a bá ṣe sí bẹ́ẹ̀ ni ó rí. àṣẹ. ọ̀kárí o sì jẹ́ ní. tí yóò dá ah bàbá etí mo ti gbà yìí ojú oúnjẹ lọ. ó gbé o bàbá. ọmọ rí ni. àmúra ah, rí bàbá. kíládé. aṣọ ẹ̀sùn lèmi náà wá wà. Ah, ah, ẹ̀yin ọmọdé ìsìn ó sì dọ́rọ̀ àwọn àgbàlagbà ọ̀sẹ̀ mọ́ ọ lápò <laughs> wọ́n lẹ́ni nílò aṣọ ẹ̀tù tó lọ béèrè ó débẹ̀ wọ́n ń jẹun ó ń jẹun ẹni tó sì nílò rẹ̀ dé ó béèrè ẹ̀wọ̀n fi lè e lọ́wọ́ orí pé tó kálukú wá ló béèrè kó gbà. bàbá ẹ̀yin náà lè ní wàá jẹun. màá wà lè pé ọmọ jẹ ń gbà mọ́ ń jẹ ń lọ. <laughs> ẹ dákun bàbá tó ṣẹ́kù díẹ̀ kẹfẹ́ mi ah. náà. mo ṣe bí ọwà ń bẹ̀ ń gbà mọ́ ṣàlàyé. Ah, mi ò tiẹ̀ pọ̀ mi ò tiẹ̀ pọ̀ débi ta o ìjẹmọ o débi ta o adẹnujẹ pa mí o bàbá ẹ̀yin lẹ sì kó bá mi ẹ̀yin lẹ ní wá jẹun mo wá mo wá wá bàbá. <laughs> hallelujah hallelujah hallelujah a ti ṣẹ́gun fún ọ ní ojú àlá rẹ̀ ní orúkọ ńlá àti jésù kristi o sì máa ní ìṣẹ́gun lójú ayé. àmín jésù àmín. gẹ́gẹ́ bí a ti fi òye yé mi ìtumọ̀ aláàárẹ̀ lọ báyìí wípé ohun kí ohun tó o bá bá lọ síbì kan o gbọ́dọ̀ mójútó má jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó dàbí ti arábìnrin kejì. arábìnrin mi ǹjẹ́ ọgbọ́n tí ọlọ́run sọ fún ẹ má jẹ́ kí ọ̀rọ̀ rẹ ọ dàbí ti arábìnrin kejì yóò dára fún ọ àmín oluwa olúwa wà pẹ̀lú rẹ àmín jésù ní orúkọ jésù. ẹ ṣẹ́gun alàgbà olúwa máa ṣàgbára dọ̀tun ó ti yé mi màá ṣàtúnṣe síbẹ̀. thank you Hello. Lola de ni? Mọ̀mísí ń kọ́. Um, Mọ̀mísí wà. Actually mo ṣe They were ó dẹ̀ wà delicious mi ìmáyìn tí bàmá ní dinner lọ́dọ̀ Oh, O take care for a very long period of time. See, àwọn èèyàn tó wà around you ara wọn náà wà á ti mú kan it's not about going to Facebook or the social world and Instagram you pick a girl of your choice no. hello. àwọn tó bá súnmọ́ ẹ ara wọn náà wà á ti wò ẹ tó wù ẹ. hello. Uh, uh, uh, uh, um. okay ṣé kí n máa expect yẹn something. Uh, I will I will. anyway tẹ́ bá máa wá ẹ jẹ́ kí n mọ̀ maybe a text message or something. no no no I will I will. okay I'll be expecting you.

yà yín lẹ́nu pé ẹ rí mi mò ń kọjá lọ ní bíbá ẹ mo ní pé kí n ṣe ní akíkọjá lójúde ọba ká má kọ bá. wàá rí mi pa um, èyí tó bá mi lórí ẹ̀ ni ṣé wàá join mi. Thank you.

èyí tó bá mi lórí ẹ̀ ni. ọtí líle ni fóbìnrin kò gbọ́dọ̀ jìyà la èyí tó wà lọ́wọ́ yẹn gan ò gbọ́dọ̀ mú tán torí mi mọ bó ṣe máa máa mú ètò wà lọ́wọ́ tán tó bá mú tán mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ kó má jẹ́ pé orí ló máa fi rìn délẹ̀. Daramola Beke. Sir? Uh, today reminds me of the first day I set my eyes on you. During the days of trials o fẹ́ béèrè pé ṣé ìyàwó ni mo mú wálé no capital no she's just my secretary. Eh? Oh. Ladies and gentlemen oúnjẹ yín ti rẹ́dì. ah good everybody to the dining table oúnjẹ ti rẹ́dì. alọ́kọ̀ yìí o. Oya oya oya oya oya Thank you sá ṣé kò sí nǹkan kan actually mo ti check ní ọ́fíìsì ní ìbáyín ni mo ṣe ní kí wọ́n á wòye níbí báyìí látàárọ̀ mo rí pé ẹ anything so mo wá lọ get any fruit. searching, fẹ́fẹ́ òdodo. Barrister Babatunde Brown. You were angry, yet you controlled it. Um, Dara. Kí ló gbé ẹ chamber me. It was love. Love at first sight bá farabalẹ̀ ariwo ìdọ̀nà tẹ́rí ní dàgìyẹ àti dẹ́sẹ̀ kọ́nà lọ́kẹ́rẹ́ jù wá ṣùgbọ́n wọn lẹ̀ kó tó ṣọmọ́ bọ́. ẹni tẹ́lẹ̀ Yes, come Vendo doctor doctor. vendo vendo ẹ kújọ mẹ́ta. so tí mi bá ní kán pè yín wá ẹ̀kan máa kọjá bẹ́yìn. mi ò believe pé ẹ lè wà round rárá torí gbogbo àti mo bá béèrè yín ní hospital wọ́n sọ pé ẹ sí around ẹ sí nílé ẹ sí around èmi èmi lè kéèké mi máa gbé ìgboro káàkiri ní tèmi nìyẹn. ẹ̀yin lẹ mọ̀ ẹ̀fọ́ ni kí ló wà. nǹkan tó wà ń flọ eléyìí tí ẹ máa ń rà yẹn kò sí mọ̀ bọ̀tẹ́lẹ̀ tẹ́ fi lè rán style o and b iye ọbẹ̀ ni ìwẹ̀ yẹ̀ wò. Ah, àwọn aláwọ̀ dìyàn lélẹ̀. Eh, eh, eh, that's nice. ẹ máa like ẹ again. Hmm. do you know him? a still single woman rights activist. number seventeen m Ọlátúnjí street. kí ló ṣẹlẹ̀ ń no kò sí nǹkan kan ẹ má mind yín ẹ jẹ́ kí n fún yín lówó yín kẹ́ máa lọ. ẹ ṣe mọ kẹtíkẹ ẹ máa tún máa kó sí i. problem. love at first sight you abandoned your office for love. Yet, you did not tell me. Because I was waiting for the right time. And the right time has come. Right time. distribution rẹ lágbára ìdílé èkó wọn lọ sá kọ̀ǹkì. ṣé mọ́tò olóra rẹ kọ́ nìyẹn. mọ́tò rẹ̀ pupa ni ṣé rí ìdúró ní bíbá yìí kì í sáyìn fún lóko tí wà. so tí àwọn ọmọ pílẹ̀mù tí mo ní Ah, ni pé ah, lọ́ọ̀yà yìí ó ṣe ń dé client tó ẹ̀ṣẹ̀ ti ẹ̀wọ̀n dé yẹn Oh, yẹ kó lè understand pé ó lè rún kárí òun náà ti gbàgbé ni òkè tí ìrẹ́ gbàgbé ìbùsùn ó dé orí gbà láti ọkà wọlé ní ọkà lórí ó ti mọ ìgbé tó bá dé tó ń bá fẹ́ lu ipò kankan wọ́n lè fi campaign against ẹ̀ exactly the point nínú gẹ̀ẹ́tì yẹn. ọ̀rọ̀ fẹ́ bí àdánwò rẹ̀ àdánwò mi ṣe wò nǹkan tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ sẹ́lòmíràn ọ̀rọ̀ fí òrí báyẹn bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn rárá àtọ́ àtọ́. wo mo fi ọ̀rọ̀ ìfẹ́ dẹ́bẹ̀rù bẹ́ẹ̀ nìkankan o gbogbo wa la mọ̀ yìí pé ọ̀rọ̀ ìfẹ́ dàbí ẹmu ìṣàní tẹ́nìyàn mu lówùrọ̀ tó ń ti pẹ̀ tó ń ti kí rí ẹ̀ bó bá di lálẹ́ àmọ́ ọ̀pá ní bí ọtí kò sẹ́ni tí fi ò ṣe rí. ẹ ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà. ló ní pọ́ìntì tó ti ń ṣe gbogbo tó ń ṣe yá lọ. ẹ wú mi èmi ò ṣe ní ìfẹ́ yìí ni ayé ìgbà kan nìyẹn. mo fọ ọmọ yìí tó bá kọjá nìkan ṣe ẹ̀ ló máa kọjá lọ́dẹ̀ sí mi láì bẹ́ẹ̀ ṣàjèjì fẹ́fẹ́ I fẹ́fẹ́ òdodo àìpẹ́ àpọ́n adalára nílé mo kúrò lẹ́gbẹ̀ẹ́ àpọ́n mọ̀dálára nílé. Oh. Anything I do, any step I take, torí ìfẹ́ ni. Oh. kí ló dùn yẹ tóbi ìfẹ́ ni. àmọ́ gbọ́dọ̀ dá láyà nílé bachelor must have wife. a ò forúkọ tuntun pè mí láìpẹ́ o. ojú bá farabalẹ̀ ariwo ìdáná tẹ́rí nídàjí ẹ̀rẹ́ jìnlẹ̀ àti tẹsẹ̀ bọ́lọ̀ lọ́kẹ̀rẹ́ jù wọ́ ṣùgbọ́n kò lẹ̀ kó tó ṣòun gbọ́gbọ́. ẹni tẹ́lẹ̀ bá tẹ́ torí ìfẹ́ ni ẹni tí na dùn torí ìfẹ́ ni ẹni tẹ́lẹ̀ bá tẹ́ oh, torí ìfẹ́ ni fẹ́ bàbá ògùn wẹ́ẹ́lì yorí yorí yorí yorí ni ó máa ṣe mi ṣe lọ́bọ̀ lọ́bọ̀ mi fẹ́ bàbá ògùn wẹ́ẹ́lì yóò kò sóhun tí yóò lè ṣe. àfi mi ti gà ní ẹsẹ̀ ni.